إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وكل بدعة ضلال وكل ضلال في النار هذا فكم ولن وبا ọba àlejò ọlá ọba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ àtọwọ́ ìkẹ́jì ọlọ́run fún aṣíwájú ẹ̀dá pátápátá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá nàbì kó máa bá wọn ara ilé ẹ̀ àti àwọn ọkọ̀ ọba rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rí ìlànà tí ó ń ṣe ọlọ́run bá nípa tí ó bílẹ̀ títí di ọjọ́ ọgbẹ́ ní àkíyàrá àwọn irúfẹ́ ọlọ́run ọlọ́run bá àlejò ọlá ó sàánú wa pẹ̀lú ẹ̀sìn Islam látara àmútọ́lọ́run bá àlejò ọlá tó ṣe fún wa pẹ̀lú wípé ó parí gbogbo ilé ayé àkàkíyàrá tó parí ẹ̀ léwa lórí. lódiwọn ẹ̀sùn tọ́nà ọba àníkọlá tó fi ẹ, lọ́rẹ ìfiwọ́mọ̀nà sí ojú ọ̀nà Islam eléyìí ó tayọ ìmọ̀ wa ó tayọ tó ń bẹ lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa nínú dúkìá àbówó àbíyì bí ṣe àánú ọlọ́wọ́n tó ṣe wípé ó ṣe fún fún wa tọ́lọ́wọ́n tó fún wa yìí àwọn ó gbé àwọn ojúṣe kan lé wa lórí gẹ́gẹ́ bí mùsùlùmí ní àwọn ojúṣe tó ṣe wípé ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfà wọ́n fẹ́ máa takún ọ̀kan nínú àwọn òkú ẹ̀sìn gẹ́bí oúnjẹ ọlọ́run sallallahu alaihi wa sallam ti di rí wa wípé òpó márùn náà ní ìsìláàmù ní àmọ́ látara pàtàkì tí ojúṣe yìí tí ó ní lórí àwa mùsùlùmí àwọn àfáà fẹ́ máa kàkú wípé kódà ó fẹ́ dàbí ẹni wípé eléyìí ní òkú ẹlẹ́ẹ̀kẹfà ìbádàlá al-amru bil ma'ruf wọn nahyu 'anil munkar ìmá pàwọn ẹlẹ́ṣẹ̀ àti máa ṣe dáadáa bẹ́ẹ̀ ni ìmá kọ ìwà àbàjẹ́ fún wa ọlọ́run ọba àlejò ojúṣe يا من يونا بل يا محمد صلى الله عليه وسلم مكما ليو دوشي يدي هو مسلمين تريد إن تاتين جميرين واجو الله لقد الله بعد كلا شيء فوانا القرآن قال أني كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ọlọ́run ní ẹ̀yìn la tún da nínú ọ̀ràn tá a gbé dìde fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn àìríyà ara yín dáadáa tó ń bẹ lára yín gẹ́gẹ́ bí mùsùlùmí kìí ṣe nítorí owó tẹ ní kìí ṣe nítorí yìí àbí kìí ṣe nítorí ìran bẹ́ẹ̀ ni kìí ṣe nítorí ipò téèyàn ní ọlọ́run dáadáa ara yín ó ń bẹ látara nǹkan kan tààmúrú nàbí màrúfù torí wípé ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ̀tẹ̀yìn haúnà àmì mọ́ǹkà ẹ sì máa kọ̀ àbàjẹ́ torí wípé méjèèjì yìí a máa láyé àlùmàrú pọ̀lùmọ́ǹkà kílẹ̀ ayé ìparẹ́ bá a ṣe rí náà ń pè ní dáadáa bẹ́ẹ̀ là á máa rí àwọn ọ̀rọ̀ àbàjẹ́ eléyìí ní kọ́lá ọba àlejò láti sí àwọn mọ̀láìkà wọ̀nyí ni kọ́lá rọ́pù kẹ́lí mọ̀láìkà ìníṣẹ́ ìlú fìlà قالوا أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء ọlọ́run bá àríkẹ́ náà sọ fún wípé mi ọlọ́run mo fẹ́ dá sórí ilẹ̀ àwọn tí ó máa sàlámójú sórí ilẹ̀ yàtọ̀ṣe pé wọ́n máa lọ wọ́n máa bọ̀ àwọn kan máa jáde àwọn kan máa wọlé nu wọn èyí táwọn mẹ́ta fọlọ́ mi pé máa síbi kí àwọ̀yẹ́ sì kò máa yóò fìdí fi hàn àwọn tí ó máa ṣe ìbàjẹ́ lórílẹ̀ wọ lọ wọ̀nyí pípù tí náà tí wọ́n sì máa tẹ̀jẹ́ ara wọn sílẹ̀. ìbáwọn tó dá àṣà àbọ̀mọ́ fún wọn náà bẹ́ẹ̀ là ń dúpẹ́ fún ẹ kí lè sọ láwọn fún ọlọ́run ìwé àlẹ́mú wọ́n àlẹ́ sàlẹ̀mú ìlú ọlọ́run máa ń tẹ́yìn ọmọ ẹ lọ́wọ́ nú àyà mi nínú táwọn aláṣẹ òun mọ̀ sálọ́wọ́n bá a lè fi ọlá mọ̀ jàǹtì rẹ́rẹ́ ọlọ́run bá àlejò ọlá sọ jáde nínú àyà mi. ọlọ́ni wọ̀lọ́wùlà dẹ́kun ọ̀là iná bá àdúgbò bíbá lẹ́fọ́sà dábì láàrù wọ̀lá kí ní náà ló ń sọ́bì ní alẹ́ àlẹ́mí. ọlọ́ni lẹ́wùlà dẹ́kun ọ̀là àmì bá àdúgbò bíbá tí ó bá fi ṣe wípé àwọn ọlọ́run a fi ẹ̀yìn èèyàn a fi ń sọ́ra yín a fi ń ṣe check and balance fúnra yín lẹ́fọ́nsà dáàbì ààbò àwọn yẹn kó bá ti borí ilé ayé wọn bá ti bàá jẹ́ pátápátá látara kí ni alimunkar lábà àwọn àbàjẹ́ yóò máa jáde lọ́wọ́ wa ọlọ́run mi lẹ́fọ́nsà dáàbì ààbò tí wọ́n ti pé a fi ń ṣẹ̀dára yín à ń fi àwọn kan à ń fi wọ́n pọ́ṣọ̀nù àwọn kan látara kí ni látara àbàjẹ́ wọn ọlọ́run tí ò bá ti pé rú yẹn wà àwọn ìfowópamọ́ ti balẹ̀ ọlọ́run àwọn bá ti bàjẹ́ ọlọ́run bá yí pẹ̀lú ọba tó tóbi ọba tó ga jùlọ ni. ṣẹlẹ̀ àgbà níbi eléyìí aláàmùrù bil ma'ruf ti máa pàṣẹ dáadáa wọn náà yọ àní múnkà ti máa kọwà bàjẹ́ yóò máa lọ lójú wọn àgbà tá a bá ti ń rí àwọn mùsùlùmí lórí ilẹ̀ ọlọ́run. kìí ṣiṣẹ́ tí ó parí tí ó dẹ̀ parẹ́ kò lè parí náà ni ò lè parẹ́. àwùjọ a bá ti ráwọn èèyàn tí ó mọ bàjẹ́ dáadáa láti ráwọn èèyàn tí ó mọ akọ̀ àbàjẹ́ irú àwùjọ náà fún wọn nígbà náà àwùjọ náà padà parun kò sí tó ju agbúrú ọwọ́ ara wọn lọ àwọn wọn náà padà gbé wọn ló dẹ̀ mú wọn yá wọn náà bá a lè ṣe ọlábìlú àwa mùsùlùmí ṣe ń tó dáa jù tá a fáwọn ọmọ

ìbádàlá ojúṣe yìí ṣe pàtàkì débi wípé gbogbo mùsùlùmí bá pátá gbogbo alákọ́tínú rẹ̀ bí ojúṣe yìí ṣe gbé àwọn onímọ̀ rù bẹ́ẹ̀ ló gbé àwọn aláìmọ̀ náà rù bó ṣe gbé ọmọdé rù bẹ́ẹ̀ ló gbé àgbàlagbà rù kò sẹ́ni tó mórí bọ́ nílẹ̀ nínú wa torí pé àti pàwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa àtikọ́ ìwà àbàjẹ́ ó nípele nípele bó ṣe nípele nípele bẹ́ẹ̀ láti rí àwọn èèyàn tí ó máa fi ìpele kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹni tí ò lè ṣe ní gbangba òun ló wà láyé rẹ̀ ní kọ̀rọ̀ tí ó lè ṣe ẹ̀tọ́ ò bá tẹ̀lé àṣẹdá tó lè kọ̀wà bàjẹ́ nínú àwùjọ tó bá rẹ̀ ìgbó ọ̀nà náà mọ̀lẹ́bí tó súnmọ́ ẹ̀ ṣé wàá kú mi débi wípé òṣìṣẹ́ sọ fáwọn mọ̀lẹ́bí ẹ àwọn tó kù díẹ̀ ká àtòkù wọn náà nínú tí ò dáa. àbí yẹn tẹ̀ súnmọ́ kéré ìwọ àtìyàwó àtàwọn ọmọ ẹnu yàrá tó ó lè máa mẹ láṣẹ dáadáa ó lè kọ̀ ọ̀bàjẹ́ fún wọn. eléyìí ló ṣe dàbí wípé ẹ̀rú táwọn bí ó fẹ́ máa rí àwọn tí wọ́n pè ní alùpùpù náà wọ̀ bó ṣe jẹ́ pé gbogbo akọ́kọ́ a rí i pé yóò dàbí wípé àwọn yóò fẹ́ dúdú náà lórí kí ni torí wípé àyè ìdákẹ́ nínú ojúṣe tó jẹ́ ojúṣe gbogbo wa al-amru bil ma'ruf wan àwọn dábàá mú lọ́kùn dúdú ṣùgbọ́n ojúṣe ti kán níbẹ̀ à ń ọ̀kan ní àwọn fáṣẹ́kùn islam ibùn tẹ́yìn àrẹ ìmọ̀wùlá wọ́n ní ẹ̀rí al'amur bil ma'ruf wal nahy 'anil munkar huwa a'zamu al-wajibat tó ní nínú ojúṣe tó tóbi jù bá mùsùlùmí iṣẹ́ ìjẹta nínú ẹ̀ wà á sọ̀tọ̀ á nínú àwọn tó fi wọ́n láti fihàn fi ń tẹ̀lé tọ́lọ́ fihàn fún wọn ojúlé ọlọ́run ojúṣe ìjẹta nínú ẹ̀ báyìí wà tọ̀rí ìkù àìmọ̀tòdéyìí kódà ojú ọ̀nà tó ṣe tó àwọn ẹni ìsíwájú wa tí wọ́n rìn ní wọ́n ti máa pàwọn èèyàn láṣẹ dáadáa a máa fún wọn wọn àti gbà kan sílẹ̀. ajẹ́nukú ojúṣe kan tó kó ẹrú àtòmídà sínú omi ojúṣe yìí tá à ń bára wa sọ yìí. Màfá ni ni tá ń pè ní àlùmáàrú? Dáadáa tó lọ́wọ́ bá kí ni nàgbàrú iná ń pè ní dáadáa òun náà ni gbogbo tó ṣe wípé ó ti rinlẹ̀ nínú òfin ẹ̀sìn wa wípé àlùmárù yìí dáadáa ni nínú bá ṣe ń bára ní lónìí àwọn ìbàdá tàbí bá ṣe ń ṣèjọ kiri alkọ̀wìlìyà àwùsẹ̀yìnìyà bóyá ìta àfẹnusọ jáde ni àbí ìta ṣe iṣẹ́ ni àwọn ìrọ̀ ọba ìtìnà àbí ìtò pamọ́ ni àbí ìtò hàn ni gbogbo ohun tí ò sí sábà ti fi rinlẹ̀ iṣẹ́ rí àti fi rinlẹ̀ wípé kíní dáadáa ni. ìdákejì ẹ̀ òun náà ni iṣẹ́ rí awakọ̀ yẹn ní pé òfin tó gbé wa ró tó kọ̀ fún wípé kíní àìdáa ni. ó dẹ̀ lé wa kúrò nídìí rẹ̀ nínú màá sí nínú àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan kẹlẹ̀kú ọ̀pẹ́ kẹfẹ́ rí pẹ̀lú ọlọ́run mi wọ́n ti kúrò wọ́n ti kíá wọ́n ti ìwà wọ́n kẹ́bù àti kí ẹn parọ́ ni kí ẹ jalè ni kó máa sọ̀rọ̀ ẹ̀láìdá ni kó máa ṣàbúrú ni kó bá burúkú àwọn èèyàn lò ní nínú àwùjọ tó wà ní àbí nínú àdúgbò tí wọ́n mọ̀ ẹ́ má tí wọ́n mọ̀ ẹ́ ju aláburú èèyàn lọ. ẹni tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí ní tó ta kó tíṣẹ̀ ní tó gbé wá ni àyíká àwọn nǹkan báyìí mú kárù láńpẹ́ wọn aburú àìdá ni wọn. ẹgbẹ́ àtàlá sábàánà wò ó nínú àkùnrin wọ́n lé ní ọ̀nà tó ṣe kó ju mẹ́wàá lọ nípa náà bá àlejò náà tó ti ròyìn ojúṣe tuntun abẹ́gẹ́ bíi mùsùlùmí. ọlọ́wọ́n ọba àlejò náà lè máa ròyìn fún wa láyé kọ́lọ́ọ̀bà alẹ́kẹ́lá ní wal mu'minuna wal mu'minat ba'duhum awliya'u ba'd يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم ọlọ́run ní ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin báàdùn mauliyá ọ̀báàdì ọ̀báàdì ní kejì wọn olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fúnra wọn olùrànlá ẹni lọ́wọ́ lórí kíni lórí dáadáa olùrànlá ẹni lọ́wọ́ lórí kíni lórí máa kọ̀wọ̀ àbàjẹ́ fúnra ẹni ọlọ́run ni àwọn onígbàgbọ́dọ̀ là ń kọ yẹn yẹ àmọ́ orúkọ náà di wọn máa pa ọ láṣẹ dáadáa وينهون عن المنكر وما قوى بجاء ويقيمون الصلاة بين وما كيروا فقط ويؤتون الزكاة وما يرزقا ويطيعون الله ورسوله وما تليت الله وما تليت تيوجيش الله الله يبقى ولا بقى بيشير ولا أولئك سيرحمهم الله الله ما يمي الله كم ولا بقى بيه ní ojúṣe àpapọ̀ bá ṣe ń kírun bá a ṣe ń gbẹ̀wẹ̀ bá a ṣe ń yọ zàká táwọn lọ sí àì bẹ́ẹ̀ lọ́nà ọba àlùkò láwọn wí pé agbọ́dọ̀ máa pàṣẹ dáadáa bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ máa kọ̀ wà bàjẹ́. a máa pa àwọn ìlànà tí wọ́n ṣe dáadáa pàṣẹ ń sọ fún wọn kí wọ́n wá kírò táà sọ fún wọn kí wọ́n gbàwẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ ni a máa kọ̀ wà bàjẹ́ fún wọn náà ẹ jìnnà sẹ́bọ̀ ẹ má kò lè bára yín lò ẹ má fi rọ́bà yín lò dìná gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní lọ́ọ́ fi lára yín fún wọn bẹ́ẹ̀ lẹ́ mọ̀ pọ̀ fún wọn náà ìwà àbàjẹ́. torí pé kò lè fi bá ń dáadáa tí ò bá ti kí ni tí ò bá ti ìfìsílẹ̀ ń bá ń pè bàjẹ́. àwọn gbogbo dáadáa ló ń bẹ lọ́wọ́ mi àmọ́ má ṣe àìdàrí mà àní oṣù kankan tí mo bá ti ṣe dáadáa lọ́dọ̀ minus ni wọ́n wọn lè bára wọn ṣe papọ̀. tó bá ti ń ṣe dáadáa yẹn bẹ́ẹ̀ ni wàá mọ̀ ju aburú tó wà lọ́wọ́ ẹ̀ wàá mọ̀ ju bẹ́ẹ̀ méjèèjì yìí equation tó ṣe pé ó bára wọn lọ ní ó ní máa ṣe dáadáa kó tí wọ́n máa fi àìdá náà kó tí máa fi ga lẹ́yìn kànlá eléyìí kú púpọ̀ káàtó ọlọ́run bá ní pé láǹkọ́ nínú àyà ìgbẹ́gẹ́ bí ojúṣe wa àwọn tá jẹ́ mùsùlùmí ọlọ́run bá ní pé láǹkọ́ àyè tó ń bá a sọ̀rọ̀. حرام عليك الآن ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون حرام عليك إذا كان مفتاح الدين لا بيوت وما بسيط دادا كني دادا نا وما بقوي لا شيء وشي دادا bẹ́ẹ̀ ni wọ́n máa kọ̀ fún wọn àwọn ọ̀wà àbàjẹ́ tó wà lọ́wọ́ wọn ọlọ́kọ̀ òjọ̀kọ̀ oníranran ọlọ́ni irú àwọn ilé àwọn àwọn tó ti pé wọ́n là wọ́n yege níwájú àwọn ọlọ́run àwọn tó ti pé wọ́n ṣoríire lọ́dọ̀ àwọn ọlọ́run ọlọ́ni náà ilé láyé nínú àìsàn ọlọ́ni إلا من أمر بالصدقة أو معروف أو إفلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضاة الله فسوف يؤتيه أجرا عظيما أمامي لا خير في كثير من نجواهم قصور لما هو لا ترى كل أوصر كلا كلا kò tó nǹkan kan bẹ̀ làkàyọ̀ fi kẹtìrì mi nàjú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ kóra wọn jọ ìmọ̀ ṣe yíṣẹ́ ìdákọ́kọ́ àwọn ni kò tó nǹkan kan bẹ̀ ìlà mẹ́ni àmọ̀rọ̀bì sọ́dàkọ̀ àtàwọn tó bá ń ṣe àwọn nǹkan tá ń sọ wọ̀nyí ìlà mẹ́ni àmọ̀rọ̀bì sọ́dàkọ̀ wọn tó ṣe wípé wọn pàṣẹ ara wọn lórí ìmọ̀ṣe kí ni ìmọ̀ṣe ìtọrẹ àánú àwọn màrúfin bẹ́ẹ̀ ni wọ́n ń pàṣẹ láàrin ara wọn ìmọ̀ṣe dáadáa àwọn ìfìláàyè ìgbàyìnà náà bẹ́ẹ̀ ni wọ́n ń pàṣẹ lórí kí ni ìmọ̀ ṣàtúnṣe láàárín àwọn èèyàn gbogbo àwọn ẹnikẹ́ni tó máa ṣe irú eléyìí láti fi wọ ìdí orí ọlọ́run wọ́n bá ní àpò àwọn ẹ̀kọ́ olóore á fún wọn ní ẹ̀kọ́ olóore àjùrú náà rí ẹ̀kọ́ tó tóbi tó ṣe wípé àlè kì í kankan pé lórí kí ni lórí àwọn iṣẹ́ olóore tá a rí kí wọ́n ṣe pẹ̀lú àkójọ wọn àwọn àyàtú alukurani wọ́n ń tọ́ka sí fún wa wípé nínú ojú tá a bí mùsùlùmí òun náà ní wípé a kúnu láti máa pàwọn èèyàn láṣẹ dáadáa ìwọ tó ń fàyè láṣẹ dáadáa nínú tó dáadáa ṣe kí ni ó lórí tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ni ká kọ́wà àbàjẹ́ yẹn fún wa àtàmúrún náà tàbí ibi wàtàntàn àǹfùsàkùn wà á ń tún tẹ̀sílù náà kìtà bàbàlá àti àkìlù. wọ́n bẹ̀rẹ̀ báwọn yẹn kan ní àṣùhàn ẹ̀mọ̀ báwọn yẹn kan ṣe dáadáa rí ẹ̀mọ̀ ní báwọn yẹn bẹ̀rù ọlọ́run ẹ wá gbà díẹ̀ ní ara sí wà á ń tún tẹ̀sílù náà kìtà ẹ̀tún tàbí ọlọ́run iṣẹ́ yìí là ká yìí. ìwé yẹn burúkú wo ni ẹ ẹ̀mọ̀ ní báwọn yẹn ṣe dáadáa yóò mọ̀ wù ẹ̀yin bàbá dáadáa yẹn bọ̀ ọba lọ́wọ́ ti náà bàbá ẹbí kọ́ bàjẹ́ báwọn yẹn ìbàjẹ́ hàn bọ̀rọ̀ lára ti yín sọba ti rí lára ti yín náà ọmọ ẹ̀yin náà ti wọn náà sábà ṣe kí ni fún àbàjẹ́ fún nìyẹn gbogbo tó bá wùjẹ́ lè jẹ́ mùsùlùmí àbí kéwù alùpùpù náà ẹ sọba ti rí lára ti ó ti dọ̀ yẹn láwùjọ ìbàjẹ́ òun náà ní ìbàjẹ́ gbogbo ọ̀fẹ́nikẹ́ tó bá wù kó ti jáde. ojúṣe tọ́nà ọba àdìkẹ́lá ó gbélé àwọn mùsùlùmí lọ́wọ́ nínú àwọn ojúṣe òun náà ni al-amru bil ma'ruf àwọn èèyàn láṣẹ dáadáa wọn náà yìí anil munkar kápíkọ ìbàjẹ́ fún wọn. alhamdulilayi rabbil alamin bọ́lá wọn bá ní kí ọlá bó ṣe ń pa wọn lọ́sọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí lórí ojúṣe pípa máa àwọn èèyàn láṣẹ dáadáa ká máa ṣe wọ́n lójúkòkòrò síbi dáadáa torí pé ìṣe dáadáa yẹn ibẹ̀ lórí ilé wọn ilé ayé àtàkì àmọ́ wà bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní kí ọlá ló tún sọ fún wa pé a bọ̀rọ̀ mẹ́tọ̀ pé ojú iṣẹ́ tá a gbà yìí ó bá wọn kiri a tún máa kọ àbàjẹ́ náà a máa kọ fún wa ẹ má ṣe lé ẹ má ṣe kó lè ẹ ti kọ́ níbi tí àwọn yóò fẹ́ sọ yín lẹ́nu. ìdílé abala kó ju ọmọ sọmọ àwọn àyè wọ̀sán ó ń kọ́ àbàjẹ́ òun làwọn yẹn ṣe pé ní wèrè fọlọ́ ọba àlejò aláṣọ́tún lẹ́yìn pé nínú wọn kọ́nà ni wọn máa ṣòro máa ń tẹ̀lé ní ìmáṣe rọ́bì tẹ̀lé mẹ́jìlú látara àwọn àbàjẹ́ tọ́lẹ́bí ń kọ̀ fáwọn kèfèrí Mẹ́kà ń pè wéèrè náà ṣùgbọ́n tó bá ń tọ́jú sọnù gẹ́gẹ́ bí mùsùlùmí òun ṣe tán àti gbojú ṣe tán náà bá a lè kí ọlá fún ẹ kó máa pa àwọn èèyàn láṣẹ dáadáa gbogbo ń pa wọn láṣẹ dáadáa wọn máa fún wọn nírò òdùnú tán náà bá a lè kí ọlá tó ti pa lẹ́sẹ̀ kalẹ̀ fún wọn lórí dáadáa rẹ ẹ kírun ẹ oṣù ọlọ́run bá àlejò ọlọ́lọ́kan tuntun ẹ má ba awórogún pẹ̀lú nǹkan kan nípa ṣe ń pawọ́ láṣẹ dáadáa yẹn wàá máa fi ìrògùn tọ́lọ́ bá àlejò ọlọ́run kó wàá máa fi sílẹ̀ ìfún wọn tó bá ṣe bẹ́ẹ̀ àmì jẹ́nu onídàbà ń bẹ̀ fún ẹ̀ tó bẹ́ẹ̀ náà wàá gbọ́dọ̀ àkejì náà ẹtí ká fún wọn lẹ̀ ẹtí ká sì máa bá wọn sọ eléyìí náà eléyìí wọn eléyìí wọn bọ̀dọ̀ máa gbọ́ náà sọ̀rọ̀ ókè ó sọ fún pé ìgbà tó ń kírun yẹn tó ń ṣe dáadáa yẹn náà ọtí tó mu tó má sì bílẹ̀ dìmá tó ń ṣe tó má bílẹ̀ tó bá ṣe dìmá ẹtí tó lè ṣe dìmá pẹ̀lú ọmọ tiẹ̀ náà ó lè bá ṣe dìmá pẹ̀lú ìyàwó tiẹ̀ náà. ẹ mọ̀ wípé nígbà pé àlùmọ́ǹkà ó máa ń ní débi pé yóò padà kálé kápó sáwọn sọ pé zọ́ọ̀rọ̀ ìfọ̀tà àti báàlù báàlù ìmọ̀ kẹta bá ti ayé ìrìnà. ìbàjẹ́ ti kálé kápó látara kiri látara táwọn èèyàn fọwọ́ ara wọn fà. Aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Ìlú yẹ gbogbo lẹ́nu tó ṣe wípé ó gbọ́dú ṣe bẹ́ẹ̀ ló ń fọ́ lábùkù kámọ́ ẹ̀dùn kọ́lọ́ ọba nígbà lọ́kọ́ wọn lẹ́jẹ̀ náà kò hàn. ń bẹnu sọ yìí mọ́tì àbí ìfúnlẹ̀ láàfíà rẹ̀. ọ̀kan náà rárá ọ̀sọ̀ àbáyé àwùjọ ìfàbùn yamán rọ̀dí ẹlọ́wọ̀ hàn. òní ànàbí ìfàlọ́wọ̀ àlẹ́wọ̀ fẹ́lẹ̀ kọ́ọ́l لتأمرن بالمعروف ولتنهين عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب sọ́rọ̀ ilé oúnjẹ ọlọ́run sọ́lá àríwọ̀ sọ́lá fún kọba yìí pé lẹ́tà mọ̀rún nàbì màrú oúnjẹ ọlọ́run ni ẹ yá tètè máa pàwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa anábì ká lẹ́tà mọ̀rún nà láàrú ọjọ́ lónú tẹ́wọ́tì kódà nínú ìwáyà ni wọ́n ní oúnjẹ ọlọ́run fún kọba pé wàlẹ́bì nọ́ọ̀sì ìdíyẹ́bì mo fẹ́ ní kó ṣe wípé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ẹ ti fi máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ̀lẹ́tẹ̀ àwọn nàánú lùkà ẹ ti fi máa kọ̀ àbàjẹ́ fáwọn èèyàn àwọn olè yìí ṣì kánì ńlá àwọn ìyá bá sàárè ìkùn ìkọ́ ọ̀rọ̀ méjì àti kó ṣe ń pé bẹ́ẹ̀ bá kùnà nínú iṣẹ́ yìí àwọn ìyá bá sàárè ìkùn ìkọ́ ọ̀rọ̀ méjì tẹ bá kùnà tẹ́ ẹ̀ ṣe iṣẹ́ ìta ní kẹ́ ṣe nígbà tẹ bá pọ̀ fẹ́ àwọn ọmọ ṣe dáadáa kẹ́kọ̀ọ́ àbàjẹ́ má táwọn kìíní tó ti kú lẹ̀ ó ti ṣe kọ́nà ọba àlejò ọlá kó wá máa rọ òjò ìyà kó máa rọ lé ní lórí lásìkò gbàdá tó mọ̀ ṣẹ̀dẹ̀ òwúdà fún káwọn atẹ́wọ́ náà mọ̀ bí ọlọ́pàá ọlọ́run láti sànù wa pẹ̀lẹ́ ìṣẹ̀jẹ̀ ìbẹ̀lẹ́pọ̀ ọlọ́run lè ní dá ilé òun mọ̀ orí kí ni orí kí ẹ ti gbé orí kí kú yẹ kẹ́ ẹ dìbò gẹ́gẹ́ bí ẹtì tí ojú ṣe yẹ ẹtì kù náà mẹ ẹ pàwọn ìdájọ dáadáa mọ ẹ pọ ìdájọ mọ. eléyìí ló ti pàtàkì wípé àwùjọ tá a bá rí tí wọn a máa pa wọn láṣẹ dáadáa tí wọn a máa kọ àbàjẹ́ fúnra wọn ìyá ọlọ́run bá ní kí wọn rẹ kẹbi wọn gbogbo bọ́ọ̀ fún àlè fúnra wọn. káàrin méjì bá ń bára wọn lò tí ò sí ní wípé tábàrà wọn kò dójú ọ̀rọ̀ tí ò sínú wípé kí wọ́n kọ́ àbàjẹ́ fún wọn káyì ìparun ló máa padà jẹ́ sí wọn. Sàyíǹdà àti káwọn nínú ìtọ́nà ọba àdìjọba tó pa wá láṣẹ yẹn. Ká dúró lórí ẹ̀ ká fẹsẹ̀ múlẹ̀ lórí ẹ̀. Lọ́gbọ́n sàlẹ̀ àyè. Ká dẹ̀ máa wo ojú èébú àwọn èso ìwà. Kò náà nǹkan bá ti wà lórí òdodo. Ká dúró lórí òdodo yẹn náà. Eléyìí tọ́nà ọba àdìjọba fẹ́ fẹ́ àwọn mùsùlùmí nínú àwùjọ tá a bá bára wa. ẹ mọ owó ìpamọ́ gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn ni wọ́n ní you cannot beat them ètò ní join them káyì nígbà wọn ní pé wọn ní tó bá tó bá lè wí wọn wọn náà ṣe kí wọn náà darapọ̀ tó túmọ̀ sí gbogbo yẹn jọ parun papọ̀. if you cannot beat them stay on your own. tó bá ti rí abúlé tí wọ́n ṣe tó lè kọ́ fún yẹn mọ́tò darapọ̀ mọ́ ìwọ́dá dúró mẹ́rin. ibi you dá dúró sí yẹn wà fọlọ́run gbogbo wà mẹ́ abẹ́rẹ́ ọ̀ma ìṣọ́lá ó ṣe dára fún àtúbá ní kàlá àwọn ìhánì ṣẹlẹ̀ láàdá ìlà wọn tó kúta dúró lé kí ní sọ̀rọ̀. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة